ẹ lẹ́ o ẹ̀yin aráalé ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò gbogbogbò ètò lórí Wisdom Yard online tv ni o kò sẹ́lẹ́gbẹ̀ ẹ wá ọmọ tó nà ọmọ pa ọmọ tó nà ọmọ jù òun ni ètò orí Wisdom Yard online tv lásìkò yìí ó ti pẹ́ táwọn èèyàn ti ń dà wá láàmú pé ìgbà ọ̀la fẹ́ gbé ẹni yìí wá àwọn fẹ́ rí ẹni àwọn fẹ́ bẹ́ni yìí pàdé àyú náà ẹ mọ̀ náà bá ṣe máa ṣe lórí ètò wa a ní nǹkan méjì ju ká ṣe kí ni ká fún yín nìkan tẹ̀bẹ̀rẹ̀ lórí ètò yín lásìkò yìí amú ìyá wa ọ̀rẹ́ wa olólùfẹ́ wa ẹni tí gbogbo aráàlú ń fẹ́ màmá no network ẹ ẹ mọ̀ náà bẹ́ẹ̀ ti ṣe béèrè tiwa ní pé kí ni ká fún yín màmá wa ẹ bá kí àwọn aráalé. mọ́mí jí o ẹjọ́ torí ọlọ́mí ìbẹ́ni kọjá nínú ṣọ́ọ̀ṣì o tábàlì tó fẹ́ jọ sùn yìí lọ́lọ́pàá mọ́mí ẹ bá wa kí àwọn ará ilé àwọn ará tí ń retí ẹ bá wa kí wọn. láyé láyé mi ò lè bẹ níbọdìjà torí kíni lórí ọ̀rọ̀ kíni yẹn. mo mò ń ní kẹ bẹ́ẹ̀ nìkan kan ẹ bá wa kí wọn ẹ bá wa kí wọn ẹ bá wa kí àwọn ará yìí. nǹkan tẹ́ ẹ sọ ń béèrè lọ́mi ni pé ṣé mo ká Bible mo ká Bible mi dédé. ẹ bá wa kí àwọn ará ilé ẹ bá wa kí àwọn ará ilé wọn àwọn tó ń dúró tó ń fẹ́ wòye ẹ bá wa kí wọn. ẹ ẹ èmi wà pé kò sọ ni ẹ kú lé làǹkárá lè ṣe dáadáa alábá ẹ̀yin fáǹsì mi ṣe wà pa. ẹ ti gbọ́ wọ́n ní ẹ̀yin fáǹsì wọn ṣe dáadáa èmi náà mọ̀ pé gbogbo yín wà pa ẹni tẹ́ ti ń jókòó tẹ́ sí wò pé fẹ́ mọ ẹni tó ń jẹ́ ló network gangan gangan gan lásìkò yìí ẹ má wọ̀rí àwa máa fún yín ni ẹ mọ̀ pé Yorùbá sọ pé ìgbóná gbòòrò làjọ pọ̀lọ́ tó bá ti tutù tán a kò sádùn kankan bẹ́ẹ̀ mo máa yí tó lásìkò yìí màmá àwọn ìbéèrè kan wà tí àwọn aráalé fẹ́ mọ̀ ìdáhùn sí wọ́n ti ní àwọn ìbéèrè yẹn ó ti ń kọ wọ́n lóminú tó fẹ́ kẹ́ bá àwọn fi ìdáhùn sí àwọn ìbéèrè yẹn ṣé ẹ ti ṣetán láti fún wọn láwọn èsì sórí ìbéèrè tán béèrè. ẹni pé ṣé ẹ ti ṣetán láti fún wọn ní èsì sí àwọn ìbéèrè tí wọ́n ń béèrè. Ah, ah. kò sí nǹkan méjì tí mò ń ṣe torí àwọn fáǹsì náà ni mo ṣe wà ń gbòòrò ohun táwọn bá bi mí léèrè mi ṣetán láti dá wọn lọ. ẹ ti gbọ́ wọ́n ní nǹkan tẹ bá ti bi àwọn léèrè làwọn máa bá yín fi èsì sí tó kábọ́ sórí ìbéèrè kìíní wọ́n ní àwọn mọ̀ yìí sí no network no network àwọn ò mọ orúkọ yín gangan gangan wọ́n fẹ́ kẹ́ bá wọn dá orúkọ yín gangan gangan fún àwọn aráalé orúkọ tèmi ni Àtinúkẹ́ tí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ti mọ̀ sí mama no network àwọn míì tó máa ń pè mí ní oskonto àwọn míì máa ń pè mí ní mama lára àwọn míì ń pè mí ní etí kálé kò sórúkọ tó pè mí tí mi ò jẹ́ o. ẹ ti gbọ́ o fún ìbéèrè ẹ̀yin tẹ́ sọ pé ẹ mọ orúkọ wọn wọn láwọn jẹ́ oskonto àwọn jẹ́ mama etí kálé mama no network àwọn dẹ̀ tún jẹ́ orúkọ tó bá wù yìí kẹ́pọ̀ wọn ní gbogbo orúkọ tó ti dá sílẹ̀ yìí hmm. so a ní ká bọ́ sórí abala kejì èyí tó ṣe gbòógì nínú àwọn ìbéèrè yìí náà.